pé mo ti ń sọ bí mo ṣe jẹ́ fún yín mo dẹ̀ ń sọ àwọn nǹkan tí mo ti ń là kọjá mo ti ń sọ fún yín Jídé Alálà lórúkọ mi o ò ní àwọn èèyàn mọ́ mọ̀ mí sí ò ní wọ́n dẹ̀ tún mọ̀ mí sí now ìṣòro tí ó wà ńlẹ̀ yìí ò ní mo fẹ́ kí ẹ là mí lóye àtàwọn ìgbésẹ̀ tí mo lè gbé ṣe ti yín mo rí àwọn obìnrin mẹ́ta tó wù mí tí mo fẹ́ tí mo fẹ́ fẹ́ So but n wá mọ ìgbésẹ̀ àkọ́kọ́ tí èèyàn kọ́kọ́ máa ń gbé. Torí mo ti máa ń gbọ́ nínú ìrírí pé àwọn kan o, wọ́n lọ bá obìnrin o, obìnrin lù wọ́n o, obìnrin já wọn kulẹ̀. Èmi sì fẹ́ anything ìjákulẹ̀ mi ì fẹ́. Kí lẹ̀rò pe mo lè kọ́kọ́ gbé ní ìgbésẹ̀ tí màá ti, tí màá fi win so àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Kí lẹ̀rò pe mo lè kọ́kọ́ ṣe náà? Ah, orúkọ tèmi ni Bílíkì ẹlẹ́nu jáwáyà. Bílíkì Ẹlẹ́nujáráyà ni wọ́n mọ̀ mí sí làwọn tèmi dẹ̀ máa ń pè mí. Ẹ pẹ̀lú nǹkan tí ẹ ní pé kí n sọ yìí ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ tí màá kọ́kọ́ rò pé kẹ́ ẹ gbé ni pé tó bá jẹ́ pé aládùúrà ni ẹ kọ́kọ́ máa mú orúkọ àwọn mẹ́ta lọ sí ọ̀dọ̀ pásítọ̀ yín tó bá dẹ̀ yẹ pé ìdàkejì àwọn aláàfáà ẹ mú orúkọ àwọn mẹ́ta lọ sí ọ̀dọ̀ àwọn aláàfà eléyìí tán bá sọ wípé kẹfẹ́ òun lè máa gbégbèsẹ̀ lé lórí ṣùgbọ́n tó bá jẹ́ pé kò wù yín pé lè tán sọ fún yín yẹn pé kò wù yín ẹ̀yin gangan máa lọ sórí kun ẹ máa lọ sórí ìkúnlẹ̀ yín ẹ wà bọ́lọ́run sọ pé wọ́n lọ́run eléyìí tí wọ́n sọ fún yín o kò wù yín rárá kí ni kí n ṣe Ẹn, tẹ sọ mo ti ṣe gẹ́gẹ́ bí onígbàgbọ́. Mo ti mú orúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ ọ̀dọ̀ pásítọ̀, ṣùgbọ́n pásítọ̀ tí mo bá pàdé ó ní kò sí ohun tí ò da láàárín àwọn mẹ́tẹ̀ẹ̀ta pé ó kù sọ́wọ́ mi. Alákọ̀ọ́kọ́ sì rèé, ó wúlò fún mi. Nípa bó ló ṣe wúlò fún mi, a jọ jáde kúrò ní secondary school ni ẹlẹ́ẹ̀kejì dẹ̀ rí àjọ iléèwé gíga papọ̀ ni àdẹ̀jọ́ máa ń ran wa lọ tí ń bá ló lọ yóò fún mi lọ tóun náà bá ló lọ èmi náà fẹ́ lẹ́ẹ̀kẹta dẹ̀ rí nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ tèmi gẹ́gẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ibẹ̀ láti jọ pàdé tá àdẹ̀jọ́ ń fi ẹ̀bùn ran wa lọ́wọ́ ewu lẹ́yìn wá rò bí mo lè lọ fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta. ọ̀rọ̀ rẹ o tààrin yẹn ẹlẹ́ẹ̀kejì yẹn lèmi ò bá ní kẹ́ ẹ lọ fún eléyìí tẹ́ pé ó ràn yín lọ́wọ́ tó jẹ́ pé kò sí nǹkan tẹ́ bá fẹ́ tí kò kì í ṣe fún yín tẹ bá wò dáadáa ẹ rí i pé gbà yẹn ẹ tí ì dèèyàn hmm. nísìnyìí tẹ wá di èèyàn kò sí oríṣiríṣi obìnrin gan ló máa wá hmm. bọ ẹlẹ́ẹ̀kejì yẹn tẹ pé hmm, ó ń ṣe nǹkan tó ní lágbá ó ń ṣe fún yín ó ní bá ní kẹ ẹ lọ fún o. mo dúpẹ́ tẹ̀ ń bá mi fi òye gbé ọ̀rọ̀ ìlú ẹlẹ́ẹ̀kejì tẹ́ wá sọ yìí kò rẹwà púpọ̀ ṣe rí ní tí òun náà ní irú ẹ̀bù bíi tèmi ó rẹwà aláwọ̀kọ́ náà sì rẹwà níwọ̀nba ṣùgbọ́n lẹ́ẹ̀kejì tó tiẹ̀ ràn mí lọ́wọ́ ìtẹ́mi náà ràn lọ́wọ́ èmi ò ní lẹ́mìí pé mi ò fẹ́ o ṣùgbọ́n kò rẹwà ní téèyàn sì rí lára obìnrin tóbìnrin fúyàn kò ní lẹ́kùnrẹ́rẹ́ tó kí lè rò bí mo lè ṣe. Hmm, ẹ má wo nípa ti ẹwà ẹ wo ìwà ẹ dẹ̀ wo ìwà ẹ dẹ̀ wo bóyá ó ní ẹni tó jẹ́ pé ẹni tó ń sin ọlọ́run ṣé ẹni tó ní pé kẹ́ ẹ wo ìwà ẹ tó ní kẹ́ ẹ wo ẹwà wàláì ẹwà lè ṣà at any time ṣùgbọ́n ìwà ìwà yẹn gangan ni kókó kẹ́ ẹ dẹ̀ wo ibẹ̀ ṣe jọ ń bọ̀ ẹ má wo ti sìn yìí. Hmm. ọ̀dà níbi tẹ́ ẹ ti sọ yìí ń gbégbèsè níbi tí n bá sì bàdé ń jábọ̀ fún yín ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe gan orúkọ yín náà. Orúkọ mi ni Bílíkì ẹlẹ́nu jáwáyà. Ẹlẹ́nu jáwáyà làwọn èèyàn máa ń pè mí. Tọ́ ọ̀sẹ̀ tuntun tá a fẹ́ kó sì ń bẹ̀rẹ̀ ìrìnàjò bẹ́ẹ̀ ti sọ. Ibi tí n bá sì bá ń jẹ ẹ Ẹ ṣé o. Pé.